máa kẹ́hùn sẹ́yìn níbi tó ti kẹ́hùn sẹ́yìn níbo mi tó ti kẹ́hùn ọ̀nì yìí ṣe rí àwọn tán bá ń ṣe àwọn náà ìpele ìpele ìpele ìpele ìpele ìpele ni wọ́n wọ́n sì wọ́n sì wọ́ọ̀sì jura wọn lọ tó ẹgbẹ́ ní tẹ́ bá mọ̀ dáadáa sọ pé ní ìsìn wọ́ọ̀sì dé lẹ́wù wípé ìtẹ́yẹ̀ máa ń pinnu ẹ̀sìn gan tó dúró déédéé tó kọ̀rẹ́ẹ̀tì lòun ń takò àwọn míì bẹ́ẹ̀ nu wọn tí ó sọ pé aṣọ tóun tẹ̀wọ̀n ànábì máa ń jòkó síbẹ̀ ànábì ló ń tẹ̀ fún ẹ èmi ń bẹ nu wọn tó sọ fún ọ wípé béèyàn bá ti gba ọwọ́ yóò wá àlùjànnà òun àti ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àti èèyàn seventy thousand bí kìnnìkà nídìílé ìyá àdílé bàbá èmi ń bẹ tó sọ fún ọ pé kí là ń kírun fún gan kásà ti ti àwọn bìlífì wọn ó sírọ́ọ̀sì ju ara wọn lọ àwọn méjì náà gbọ́dọ̀ wọ́n pé àwọn fi ń súnmọ́ lọ́wọ́n bá náà ni gbogbo ẹ̀ náà o wẹ́lẹ̀ àwọn fi ń súnmọ́ gbogbo náà bí dàní gbogbo ẹ̀ bí sì fún un. tọ́tẹ́ bá wá àṣẹ́sì tì máa mú tiẹ̀ wò ẹ̀ ẹ̀ wẹ́lẹ̀ òun tiẹ̀ kò burú tó àwọn ìdílé ti lé ọ̀sàwò kankan mọ́ afọ̀nfọ̀n yìí náà ẹ̀ tó dẹ̀ rí bò mí kò tún lè kírun tẹ́ni tó bẹ́tà jù lọ tí a bá ní kí èèyàn má ti lẹ́yìn èèyàn kì í ṣe pé torí ní táà ń sọ nìkan kọ́ ni pé bóyá ṣé ìrùn èèyàn gbà bí kò gbà àwọn kan bẹ tó gbé nísìnyí tá a fi ní kẹmẹ kẹrùn lẹ́yìn wọn pé bí ẹ bá kẹrùn lẹ́yìn wọn èèyàn bò níyàn ẹ gbogbo ìtàn kó sí kúfù ni àbí ṣe àwọn kan bẹ tó gbé nísìnyí tá a fi ní kẹmẹ kẹrùn lẹ́yìn wọn ò ní pé a fẹ́ call attention wọn sí nǹkan tó ń ṣe kàtùkù akílódé tẹ̀wá kẹrùn gba àlẹ́ kẹrùn lẹ́yìn ẹ̀ náà à ìwọ tó gbé nísìnyí ká tó kẹrùn lẹ́sẹ̀ ẹ̀kọ́ dó para yín káyọ̀ kí nǹkan láyé kí nǹkan lẹ́sìn àwọn kan lọ́dọ́ pé tó dáa fẹ́ fi kírun lẹ́yìn wọn ni pé kọ́dà kéèyàn jẹ́ kọjá fásitì pé mu tí ó sì ní àwọn pé irú ẹni yóò ní rẹpísẹ́ǹtì wa àti ìmáàmù ẹ làfi kírun lẹ́yìn kò sọ pé téèyàn bá kírun lẹ́yìn ẹ̀yàn ní ọ̀run ẹ àwọn kan wà bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi so reasons tó pọ̀ torí ẹ̀ làwọn sálàfù ó fi sọ wípé àwọn àrùn tó ṣe pé kò ní rọrùn fún yàn láti kí láti rí kíńbò mi àti kéèyàn kí lẹ́yìn àwọn tó jó ń bí dá èèyàn ó torí pé lásìkò tàwọn sálàfù wa kò rọrùn káwọn èèyàn dá ìdí ìdí ẹ̀yọ̀ kan náà ẹ̀yìn ìdí kò kọ́mọ̀ bá a ṣe ń dalẹ̀ so káwọn sọ pé torí kọ́ ní ah onímídíà ìlànà bá a ṣe ń kí ìdí òní kí ìdí ó kì í ìdí o kọ́dà rẹ̀ pé wọ́n tún bá a débi pé tó bá ṣe pé ẹni tó kọ́dà gan bídíà ẹ̀ tó gbé kóònù kó fúbi irú àwọn jàmíyà ẹ́ ìtàn ìtún sọ wọ́n ní tó bá láṣẹ náà ló kí ìsìláàmù sì wà lódìdí ọjọba wa ṣe ń lo yìí pé ẹni pé bọ́dà gan kíní rẹ̀ sọ́ di kèfèrí ó kì lẹ́yìn rẹ̀ lẹ́nu àmọ́ wàá tún kí ni wọ́n wí wọn sọ fún òní kí lẹ́yìn ẹ̀ tó bá ṣe pé òun nìkan náà bá ní alátẹ̀yẹn wọ́n ní sí pé àyè ti gbà wá lóòótọ́ ẹ́ làwọn àti ìṣèṣò téèyàn bá rí gbòmí tó bá bẹ́tà téèyàn ti kírun téèyàn máa kí lẹ́yìn ẹ̀ bọ́ tó bá yẹ pé èèyàn bá ti kí nínú problem yìí kọ́nà ṣíṣe tó ṣe lẹ́yìn náà kọ́kọ́ tó máa ń kíná wàláhàlì ń gbọ́.